àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ pé kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìkíráìbù sí wọn kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsta àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa subscribe ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì ní àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o prime film academy tún ti ṣètò sáà ẹ̀kọ́ fejos baba talent workshop fún ọdún 2023 thousand and twenty-three àti two thousand and talent workshop níbi tí a ti ń ṣe ìmúrasílẹ̀ àwọn ohun èlò fún iṣẹ́ olúwa à ń ṣe ètò ẹ̀kọ́ basic advanced àti professional diploma nínú kí a gbé sinimá tí ó ń jèrè ọkàn fún ọlọ́run àti èyí tí ó mú àwọn onígbàgbọ́ lọ́kàn le àkórí sáà ètò ẹ̀kọ́ yìí ni ìmúgbòòrò ìjọba ọlọ́run kingdom advancement twenty-five thousand naira péré ni owó ètò ẹ̀kọ́ náà owó yìí ló dúró fún owó ètò ẹ̀kọ́ gangan ilé ìgbé àwọn ohun èlò ìk ìkẹ́kọ̀ọ́ àti ìwé ẹ̀rí. oúnjẹ yóò wà fún títà ní ilé ẹ̀kọ́. ìgbà tí ètò ẹ̀kọ́ yìí yóò gbéra sọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún two thousand and twenty-three april fifteen sí april twenty-three two thousand and twenty-three. ibi lílò ní lasalle secondary school arígbábọlá ìlú ondo ìpínlẹ̀ ondo orílẹ̀-èdè nàìjíríà. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní laptop àti kámẹ́rà lè gbé wọn dání. fún àlàyé sí ẹ pé zero eight one six eight four seven six nine eight five tàbí zero seven zero six four four zero zero one five zero ftw bàbá rẹ̀ ń kọ́. kí ni orísun yìí. mo ní sìríǹjì dá. tẹ̀lé mi ká lọ. wọ́n ti múra ìjà o. tí mo lọ ká ti wá níbọ̀. ṣé kò sàn kí n kú ni. máa mi ṣé mo láyè kan gbé ni. a wá nǹkan ṣe sí i. kì í ṣe ẹ̀tọ́ mi láti tú ẹ sílẹ̀ ó dìgbà tí n bá pe àwọn òbí rẹ. ṣáà parọ́. mo ní láti sọ fún ọ pé kó o ṣọ́ra fún àwọn ẹgbẹ́ tó máa kó káwọ. ká ló lọ wà ń lọ́jọ́ tí mo lọ bá wọn fún ọ̀tí ẹ̀jẹ̀ ẹ̀sọ́ kankan tó fi lé mi dànù. jáde kúrò nínú ilé jáde kúrò nínú ilé ṣé o mọ ọmọ yìí. rárá mi ò mọ rí àwọn wo àwọn ọmọ yìí. wẹ̀yìn rẹ. bọ́dẹ bí ẹ kẹ́ lè sọ nǹkan kọ́kẹ́ tó lọ. kí ló dé tó ń sáré. dámilẹ́jọ́ kó ṣe dájọ́ fún mi. agbófinró ẹ ṣiṣẹ́ yín iṣẹ́. kọ́ sílẹ̀ pàpà wa. o <laughs> ò ṣe o kúkú jẹ̀bi nǹkan kan. bánà arákùnrin kí tiẹ̀ lórúkọ rẹ ná. àbúrò ẹ̀ gbálẹ̀ ni. pè é lórúkọ rẹ̀ gangan. Napoleon ni orúkọ rẹ̀ ara rẹ dà. ẹnu ẹ dákẹ́ ṣé dandan ni kò sọ̀rọ̀ ni àní o pẹnu mọ́. nítorí Síónì èmi ò ní dáa lé nítorí Jerúsálẹ́mù mi ò ní dákẹ́. kò síbi kankan tí wàá lọ. ó ti jẹ̀bi ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpànìyàn iṣẹ́ mi dẹ̀ ni kí n fìyà tó tọ́ jẹ ọ́ ní báyìí kò dá ẹlẹ́jọ́ ikú. jàkàrà kó tún gbé dání ó lè rìnrìn àjò kó tún wà nílé o bó pẹ́ bóyá eh, bó pẹ́ bóyá. èmi ṣe bí àríbi ènìyàn ṣèkà abáka lọ. àmọ́ sọ fẹ́ gbọ́ ọ̀nà kan ṣoṣo lọmọ wọn ò fi lè fọwọ́ gba ògo àtẹ̀rí rẹ̀ ọ̀nà kan ọ̀hún sì ni sùúrù bẹ́ẹ̀dọ̀ ọ̀bá ní sùúrù yóò bí ismaili ismaili ọ̀wà bá nǹkan tí sákì fẹ́ ṣe jẹ́. ó yẹ kí n lọ rí rẹ́fúrẹ́ adésọjí. rẹ́fúrẹ́ adésọjí wo ẹ wo rẹ́fúrẹ́ adésọjí ò kì í ṣọ̀rẹ́ wa nulẹ̀ yìí o n ò kì í ṣe ọ̀rẹ́ wa ìgbà tó wá ní jọ́sí tó wá lọ́hùn bí èpè bí èpè náà ń sọ kán tó jáde ẹ wò ṣé bàbá dáadáa wá nìyẹn ni. èèyàn dáadáa ni rẹ́fúrẹ́ adésọjí ó sì kìlọ̀ fún wa ó kìlọ̀ fún wa bàbá dáadáa ni ó yẹ kí n lọ rí i. ẹ wo tèmi a bá gbà yín mọ̀ràn gẹ́gẹ́ bí ìyàwó yín ẹ má lọ ọ̀dọ̀ Reverend Adésọjí o èmi ìbá ní kẹ́ ẹ lọ sọ́dọ̀ rẹ yín lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ pásítọ̀ Túndé bóyá wọ́n ti nírú ìrírí yìí rí kó lè sọ fún yín ọ̀nà tán gbé gbà. Hmm. tí ènìyàn bá ti lépa owó ọrọ̀ àti àlùmọ́nì ayé yìí ju ti ọlọ́run lọ. Hmm. ìṣe ní gbogbo ìfòròyìn ọlọ́run àti agbára ọlọ́run yóò gbẹ nírúfẹ́ ayé ẹni bẹ́ẹ̀. Hmm. èmi fẹ́ àṣẹ o àṣẹ ọ̀rọ̀ èmi fẹ́ agbára. ajá ẹ̀ ti wọlé tẹkùn mi ó di dandan kó fẹjọ ẹ̀. ẹ gbé lọ sí ilé Ifẹ̀ tó bá dòrò ní ẹ wábi tó bá jẹ́ gbàgede ẹ lè gbé síwájú OU campus ẹ máa rí àwọn sambod tó máa ń fi síbẹ̀ ẹ fi sábẹ́ sambod yẹn kí wọ́n lè tètè jí bá ń bẹ̀ á ṣì rí ẹ gbé Pastor Paul ni mí ọlọ́run ló pè mí ìránṣẹ́ ọlọ́run alààyè ni mí. ọmọ yìí èdè kì í sí wàá rìnrìn kò rìn báyìí. ayin ah, Johnson ṣé kò dẹ̀ sọ fún ọ pé òun lọ síbi kankan. wọ́n sọ bí pẹ́tọ́ fún mi ṣé wàá pé mo fún wọn lè láàárọ̀ lọ sùn mí wọ́n sọ bí pẹ́tọ́ fún mi. ọ̀dà ẹ jẹ́ ká fọkàn balẹ̀. ẹ ó dáa ó dáa náà ẹ̀rù ń bà mí ni mi ìwà àti àmọ́dí tẹ́gu yẹn fi ń bà mí ẹ̀rù bà mí ni. ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan yóò dé bá wa láyọ̀ àtàlàáfíà ó ní láti pẹ́ níbi tó lọ ni bátìrì fóònù rẹ̀ náà sì tún ti kú. ẹ ti ká gbàdúrà yàrá rẹ̀ la máa sùn lálẹ́ yìí ní orúkọ Jésù. Thank <laughs> you tèmi ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo ti ṣe yìí pọ̀. kí ni tó ṣe ó ṣe mí. láti jọ mo lọ lọ bá bẹyẹ jẹ dáríjì mi. ó ṣẹ̀mẹ́sẹ̀ ọ̀dà tó o bá ṣẹ̀mẹ́ má sunkún mọ́ má sunkún mọ́ ṣe ló ti bèrè. gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí ibo lọ́dà. Ah, gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí. ọtí lẹ́ni ọtí lẹ́. rárá rárá mo rí i tó sunkún tó wá bá mi ní ìsinmi ó ní kí n dáríjì òun mo sì ní mo ti gbọ́ ó bẹ̀rẹ̀ sí máa sunkún lọ aláwo wa lélẹ̀ báyìí irú ìlú irú aláwo lèyí ah, kí ni túmọ̀ aláyìí báyìí. ẹ wo eh? ẹ jẹ́ ká gbàdúrà ah. ẹ jẹ́ ká gbàdúrà ah. ní orúkọ Jésù. àmín. ẹ̀yin nìkan ló wá ṣọ́ọ̀ṣì ni. bẹ́ẹ̀ yóò nìkan mo wá ṣọ́ọ̀ṣì kò síbi mìíràn tá lè lọ mọ́. <sighs> a máa ní sùúrù díẹ̀ wọ́n máa wá. rárá sá o torí kò mi rò pé àwọn èèyàn lè wá òun torí kò gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú ìjọ yìí ọmọdé ń kó àgbà òun kú sómi rò pé wọ́n lè wá òun. <sighs> olúwa gbé ìjọ rẹ̀ dìde. àmín o. kò burú. gbẹmí gbẹmí gbẹmí gbẹmí. ẹ bá ní odò wọn kó náà kó mọ ọmọ tiẹ̀ kó lù pa kó o bó ṣe máa ń rí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí ọmọ mi o. Baba Joel ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ níbi irú o iná ọmọ ò ní jó mi ìyá mi kì ṣe pé ó dùn èmi náà kì í ṣe pé ó dùn mí o ṣùgbọ́n mo fẹ́ kó o mọ nǹkan kan dájú bí a bá kọ̀ tí a ò jẹun tá ò mu kò ní kọ́mọ ìyọ́ padà wá o àbí kí n la fẹ́ ṣe sí wà á rí nǹkan kan ṣe sí. <laughs> ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi ta ló pa mí lọ́mọ. <laughs> ṣe sùúrù. <laughs> mi ni kó máa dàfẹ́ nìkan tán <laughs> ah, tọ́láyọ̀ bá yọ̀ mo bá wọn yọ ní mo ń lọ bá wọn yọ ní tọ́láyọ̀ bá yọ̀ mo bá wọn yọ ní yéyeyeyeyeyeye o <laughs> ah, kí lẹ́sẹ̀ mi kí lẹ́sẹ̀ mi kí lẹ́sẹ̀ mi kí lẹ́sẹ̀ mi kí lẹ́sẹ̀ mi yé lẹ́sẹ̀ mi á ah, gbé mi gbé mi kí lẹ́sẹ̀ mi ó ti tó kí ni tá a fẹ́ ṣe sí ìyá gbé ni ẹni ó ṣe irú ilé á lóun pa ẹnìkan abájọ kẹ́ ẹ tó lọ sin ọmọ èmi rẹ àjọ ní ọ̀rọ̀ tá a fẹ́ jọ sọ èmi rẹ nìkan ni ìdìbò ẹni tó ṣe wéyìí bá tiẹ̀ ṣépè fún mo mọ̀ pé ẹlẹ́dàá gbé mi yóò fìyà jẹ. bẹ́ẹ̀ni gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú gbé mi bí alálẹ́ bá ní kó dáa fún wọn aláàlẹ́ aláàrọ̀ ò jẹ́ kó jẹ wọn. Ah, ah, ah. ọlọ́run má jẹ̀mú n ò mú nǹkan míì mọ́ ojú ò tì mí láyé má jẹ́ kójú ó tì mí o lórí ọ̀rọ̀ yìí má jẹ́ kójú ó tì mí o ojú ò tì mí. Mm mò ń ṣàkíyèsí àárò ara ń sọ mí wọ́n ní pánsá òfúra pánsá jáná àjà òfúra àjà jẹ̀yìn bólé ò bá fura olè ó kò ikú ságbà àrùn olè sí ságbà àjẹ́ gbogbo ń tàjẹ́ ní pátápátá lọmọ olè rú lọ. mo ti sọ fún yín láìmọye ìgbà tẹ́ ẹ bá ti fi bá mi sọ̀rọ̀ ẹ yé sọ̀rọ̀ lówe lówe ibi tí bá ń lọ ní kẹlọ san láàrin ajẹnimu ní pẹ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ sì kí n tóbi títí káfọ bẹbẹ ọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kan lára àwọn èèyàn rẹ tó ń kó òkè wọn fẹẹ gbá bọdẹ wọn fẹẹ gbá bọdẹ. ìwé jẹ ẹbí ò tiẹ̀ mọ̀ bí a lè ní kí n gbé fún yín láti béèrè nǹkan tẹ́ ẹ sọ. So orúkọ mi ni Pastor Paul ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi ti lọ́kọ́nà kò tó dé ta ló wá lè jẹ́ nínú àmọ́ mi tó fẹ́ gbàbọ̀dé tèmi. ó fi mú fínlẹ̀ dáadáa ni ojú bá farabalẹ̀ báyìí yóò rí mú ọ̀rọ̀ mọ̀ farabalẹ̀ fún un ṣùgbọ́n tó o bá ti wá lè kẹ́fìn rẹ̀ tó o sì gbámú báyìí lọ́rùn ọwọ́ hmm. palẹ̀ ẹ̀ má ni o. èmi ọ̀palẹ̀ ẹ̀ má ni. lẹ́nìkan fẹ́ gbá bọ́dẹ̀ tì èmi kò yí ẹ̀ ṣọ́ hmm. èmi ò fààyè gbọ́ta. lóògùn hmm. lẹ́kọ̀ọ́. èmi ọkùnrin mẹ́ta. èwo ń jẹ́ lọ́jọ́ kìíní àná mo wọnú gbó ìmùlẹ̀ mo jẹran akéka wọn ni mi ò gbúdọ̀ ṣe é ká mo jẹran akílé tí wọn ni mi ò ní tí lẹ́wálẹ́ nìkan fẹ́ gbàbọ̀dẹ̀ tèmi wọ́n fi yí ohun tàn pé ìgbẹ́ ò léegun àmì ní bá tẹ̀gbẹ́ yóò tiro. ọ̀dàlẹ̀ balẹ̀ kù. èmi. ẹni bá dalẹ̀ lọ́ọ́ balẹ̀ lọ. ẹ gbélé gbọ́ ẹ ṣe o ìgbà wa ń jọ mi wà fún yín dọ́là pọ̀. <laughs> ọ̀dà bẹ́ẹ̀. àbámọ̀ gbogbo ìjọ ló ti tú ká mọ́ mi lórí kò sí èrò kankan nínú ìjọ mi èèyàn adọlọ́rọ̀ èèyàn adọlọ́rọ̀ ṣé bí àwọn èèyàn ló máa kọ́ wá sí ìjọ náà kó tó di pé èèyàn máa dọlọ́rọ̀ ọ̀hún. Hmm, bó ṣe yẹ kó rí nìyẹn bó ṣe yẹ kó rí nìyẹn bó ṣe ṣẹlẹ̀ sí mi náà nìyẹn gbogbo ìjọ ló tú ká tán ṣùgbọ́n nísìn tẹ́ bá dénú ìjọ mi. Ah! ẹ̀yin náà máa yin ọlọ́run lógo ẹni torí pé ìjọ mi kún fọ́fọ́ kódà gan branch méjì ni mo ní lẹ́kọ̀ọ́ yìí nìkan ṣoṣo bó ṣe kọ́kọ́ máa ń rí nìyẹn. báwo lè ṣe ṣe é. ìgbà májẹ̀mú kejì ni. ìgbà májẹ̀mú kejì. bẹ́ẹ̀ ìgbà májẹ̀mú àkọ́kọ́ tẹ́ ẹ gbé òun ni ti ìyàwó yín ìgbà májẹ̀mú kejì tí ó wá kú báyìí ni ọmọ ọmọ yín ni ẹ fi yanjú yẹn. Ah! kí ló dé. pásítọ̀ tó dé ah! pásítọ̀ tó dé ah! kí ni mo tiẹ̀ ń pè ẹ́ pásítọ̀ fún kó yẹ kí n pè ẹ́ pásítọ̀ tó dé ó mà burú o ọfọ ọmọ dájọ ọmọ odidi ọmọ dájọ tó dé. àkọ́bí yín ni ẹ máa fi ṣe nǹkan tẹ́ máa ṣe ni pé tí ó bá ti kú ẹ wà lọ sin sínú church ṣé mo wí pé Yorùbá máa ń pòwe pé orí ọmọ ló máa ń pe ọmọ wáyé orí ọmọ yẹn òun ló máa wọ́ èrò wá sí inú church yín. Hmm. torí èmi ò ṣe o mi ò ṣe bí tẹ́ ń bá a lọ yìí nígbà wo lè tẹ̀ ní bèrè pé kéèyàn mú ẹ̀mí ẹ̀ gangan wá rárá o mi ò ṣe o. well tẹ bá lè ṣe náà kò burú tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé àti ọrọ̀ o àti ìjọ gbogbo ẹ̀mí ò kàn ní sí o ó tẹ̀mí lọ́rùn màá ṣàwà lálàáfíà. <laughs> àlàáfíà kẹ àlàáfíà ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ìwòsí yín ìrísí yìí ṣé àlàáfíà ń bẹ lára yín báyìí àlàáfíà yín ti di fíàfíà. Oh. irú ayé wo rèé ah. irú ayé wo rèé tí n bá máa kú kí n kúkú máa lọ ó tẹ̀mí lọ́rùn bá ah, tó dé ó mà níkà ó ó níkà ó. èmi náà kọ ènìyàn ló kẹ́sìn lóró ẹṣin òníkà ṣé mo yí ìgbà tí mo ti sunú sàárè mi. Ah. nígbà má jẹ̀mú ọdún yìí. ẹ wo tí mo bá yín sọ ni kẹ́ ẹ gbọ́ gbàgbé yín o tí mo bá yín sọ ni kẹ́ ẹ gbọ́ orí yín náà mò ń bọ̀. ayò ní pàkúté ni èṣù ò ní nǹkan tó dára wo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti di pápápá kánjúkánjú ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fa bá ti wà nú ọ̀rọ̀ rẹ̀ èṣù ń bọ̀ nù ọkàn ènìyàn ló sì ń jà fún yóò sì máa fi ènìyàn sínú ìdè síwájú àti síwájú sí i má o. Hmm. Mario Mario ah mo ti mú ẹ káàkiri nílé náà kọ wá dájú kù síbi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́. àti ìlú ẹ kì í sọ kí ni inú mi ò dùn rárá. inú ò dùn dé kí ló ṣẹlẹ̀ Mario ṣówó ni kí ló ṣẹlẹ̀ náà. ṣé bí ọ̀gá ṣe ń ṣe ìṣòbójú ìpànìyàn lónìí ìfìyìn orúbọ lọ́la àwa la ṣe orí fa tí àwọn agbófinró bá wà mú wa kọ́. Eh, Mario ọ̀rọ̀ ló sọ kalẹ̀ yìí náà àmọ́ kò sí ní ta fẹ́ ṣe sí i wọ́n máa sọ wípé ibi tó dé bá dání sí ibi náà là ń gbé you see this life has to be lived. steve jẹ́ kí n sọ kíní kọ̀ọ̀kan tó bá yá ifá wa sọ pé àwọn olóko láti fi ṣe ìlú bọ̀lì àwa náà ò sí i à sí i mẹ́. Hmm, Mario síbẹ̀ náà kò sí ní ta fẹ́ ṣe ah, ọmọ kò gan le gun ah. wọ́n léwu ká máa plan against wọn náà kò sí alágbára tí kò ní ibi tí a ti lè mú kò sí mẹ́ ó tó gẹ́ ó tó. Ah, Mario I'm not in this with you I don't think you are right on this one. wo sori ibi tá a wà mi ò lè bẹ́ẹ̀ plan against wọn àti plan against ọ̀gá ó léwu gan ọ̀gá lọ́gá máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ o. Ah oga wọn ajẹrọ yọkọjọ o lákò tún ro reason and well abeg guy. ọyà ká o kí ló dé tó pa ọmọ ọlọ́mọ mẹbí mo ní ọlá lásán ni èsì tó pa. corporate pẹ̀lú mi ni gbìyànjú àwọn èèyàn corporate ni. wàá gbọ́ o ti ṣàṣemọ́ṣe ó ti ṣèèyàn pa kó yá bẹ̀rẹ̀ sí ní ọ̀nà fúnra rẹ torí tọmọdé bá pẹ́ kú yóò dájẹ́ bó bá pẹja yóò dájẹ ọjọ́ tó bá pààrọ̀ gìrìgbà lálẹ́ odò yóò wá gbé kóbì rẹ̀ mọ́lẹ̀ wọn ò ní gbé léyìí ó dáná fúnra rẹ ni. ṣebú náà ni mo ṣe ń gbìyànjú àti ṣàlàyé fún ẹ kó lè sọ wọn sọ fún ẹ ọmọ tí mo try láti pacify ṣe mọ kò cooperate pẹ̀lú mi wọn náà mo ní kí wọn á ṣàlàyé ara mi in fact ọmọ yẹn gbá mi létí ni. ń gbàgbọ́ tó gbọ́ lórí bẹ́ẹ̀ bá sì ti lágbára kéékèèké báyìí ẹ wàá máa rí bí àkàrà ẹ máa ṣe yànga wo orin jẹ́ ṣẹlẹ̀ sí ọ. mo pa ọmọ yẹn bẹ́ẹ̀ ni mo pa kólú sọ mo pa ọmọ yẹn mo fún un níbọn kò sọ tó bọ̀ lókè tílẹ̀ ò gbà gbogbo tó bá fẹ́ ṣe ni kò ṣe mo fún un níbọn kàwọ́kàwọ́ mo padà nù. bọ́ọ̀lù lẹ́mi lọ́ọ́ halẹ̀ mọ́ èmi lọ́ọ́ halẹ̀ mọ́ bọ́ọ̀lù èmi lọ́ọ́ lẹ́mùrù kọ́kọ́ sí bí ọ̀ká ojú ọ̀nà. kí ló fẹ́ ṣe sí kólú sọ mo ní kí n fẹ́ ṣe ṣe. lẹ́mi tó bá fẹ́ ṣe ni kò ṣe. bọ́ọ̀lù èmi mo ṣiṣẹ́ fún ọ èmi ni mo sọ ògùn fún ọ èmi ni mo ṣiṣẹ́ sí ọlá ẹni bá sì mà ti wáyé orú ìrọ̀gùn ọní ọmọ àti lọ rẹ mo lè bàá jà. gbẹnu sọhùn kó ló sọ gbé gbogbo ẹnu ẹ sọhùn ẹnu ẹ nù mo ti kúrò níbi tó fi mí sẹ́yìn o rò pé bẹ́ẹ̀ ni mo dúró sí mo ti kúrò bẹ́ẹ̀ tó ti yé ẹ̀ sẹ́yìn àwa náà ti mọ ọ̀rọ̀ ní lásìkò bẹ́ẹ̀ a ti fi ibẹ̀ yẹn lé èmi náà ti wá kùnrin ẹsẹ̀ mi ohun tó bá fẹ́ ṣe ni kò ṣe wó tó bá ṣe yànga máa kọlu ẹ. lẹ́mi èmi ló ń halẹ̀ mọ́ páàlù wo ẹni bá ní kí láṣẹ ọ̀la ṣe hàn lẹ́mi ọ̀rọ̀ gbọ́dọ̀ gan yìí òun lọ́jà ọgbẹ́dẹ̀ pẹ̀lẹ́ púpọ̀ lọ́wọ́ gìnà gẹ́gẹ́ kún oko olóko gírí òkò ọkùnrin kan bẹ́lágbẹ́ni méjì ọ̀run ẹkún ní bábá yóò dọ̀ wàrà mọ́fò òfò sẹ́mú olódòdó ọgbà lọ́wọ́ nìkan ẹ bẹ́ẹ̀ ní ìkejì lórí èmi ọ̀pẹ́kù sọ yìí olódodo ọ̀tẹ̀sẹ̀ méjì bọ́láwọ̀ ẹ̀lú ìgbẹ̀rẹ̀ méjì ọ̀kan lọ́kọ̀tọ̀ fọlọ́fẹ́ ṣiṣẹ́ lọ́ọ̀ ni ó sún ayé o àdí ayé o sẹ́kẹ́sẹ́kẹ́ mú àbá mú ilẹ̀. dá padà dá padà ta ló ń kí gbogbo ìyẹn fún olùsọ abẹ́rẹ́ mi àti lọ́kànlọ́kàn tó dé pásítọ̀ Paul orúkọ mi ìránṣẹ́ Ọlọ́run àlàyé ọlọ́run ló pè mí ó ń gbá lára mi sàn èmi ló ń kí Ṣàngó ló ń kí Ọya fún ó ti ṣẹ̀rẹ̀ àwa ti rìn sẹ́ kí ló tún kù Ọya tó kìíní kó ló sọ kìíní. kò sí yọnu àmọ́ wá dẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó o o ọmọ tó o pọ́n kì í sọmọ lásán wo ó rìn tójú rí ó rí. kò sí hmm. kankan tó fẹ́ ṣẹlẹ̀ kó ló sọ àti wá àtọmọ yẹn kékeré kékeré ṣó ti yé yín ẹ bá mi wájú gbogbo tó ń sọ ẹ̀ mo ti kú mi ó jẹ́ complain kí mi gan fún ẹ lógo ṣó ti yé ń sìn. olúwa ọjọ́ keje mi rèé tí mo wà nínú àwẹ̀ àti àdúrà láì fi ohunkóhun sẹ́nu lórí ọ̀rọ̀ ẹni tó pa gbé mi olúwa ó sì ti mú un dá mi lójú pé ó tú àṣírí ẹni náà tí wọ́n sì rí mo dúró lórí ọ̀rọ̀ rẹ lórúkọ jésù olúwa tú àṣírí rẹ bàbá tú àṣírí rẹ̀ olúwa fojú àṣírí hàn bàbá fojú àṣírí hàn gẹ́gẹ́ bí ìlérí ọ̀rọ̀ rẹ̀ olúwa gbóṣẹ́ bàbá múṣẹ́ olúwa múṣẹ́ bàbá múṣẹ́ olúwa múṣẹ́ jésù múṣẹ́ olúwa múṣẹ́. ìwọ ta ni babaláàmú ni ọ̀la la máa mú babaláàmú ni báyìí ọ̀la la mú kọ́wọ́ wẹ́wọ́ kẹ́nìyàn péjọ ìgbìmọ̀jọ́ ìgbìmọ̀jọ́ orí ni ó dà sí ìwọ ta ni ojú sí mi jẹ́mi rẹ̀ jọ ní gbólóhùn àṣọ èmi ni pásítọ̀ pọ̀ ló kọ́ mi ọlọ́run ló pè mí. ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí ìwọ ta ni. ọmọ ọmọ àwọn àgbà ni ẹran ọ̀hún ni bí wàhálà ti wọlé bọ́ mi. tó ń jẹ ó yẹ kó rí bẹ́ẹ̀ náà ọmọ àgbà lọmọ yẹn ọmọ yẹn ní ìgboyà gan ó ní àwọn kankan tí mo rí lára ọmọ yẹn tí mo fi rí pé ah ah dájúdájú ọmọ àgbà ni. ẹran ọ̀hún ni mo fi ń jà àkíwá wọn. ṣùgbọ́n àgbà lèmi náà ó gbá mi létí ni èmi náà bá máa pa á ó gbá mi létí lèmi náà ṣe ní kí mi náà rán sí ọ̀run àrèmábọ̀ ọkọjá ààyè rẹ ah, ah. ọkọjá ààyè rẹ. báwo ni ṣe máa gbárù mi létí àwọn ìpínlẹ̀ sí kí ni ṣíṣe. Hmm. tirú ọ̀rọ̀ ló ń bá wáyé ẹ̀bọ̀ lánàá títí lọ́rọ̀ ìgbà àátúlọ̀ ni àátúlọ̀ kò fi jẹ́ káwọ̀ ráyé gbé àbí wọ́n ní ríru ẹbọ ní ìgbèmí àìkú ẹbọ ìgbèmí. mo ti rò pé nǹkan tó máa le gan-an ni ni ah, mọ̀ pé kò ní kọjá ètùtù ah, ohun tó bá ti lẹ́bọ̀ tó bá ti ní ètùtù nínú ó ti tán bó ṣe láàárọ̀ bó ṣe lọ́sàn-án bó ṣe lálẹ́ bó ṣọlọ ní òun bó ṣọlọwọ́ kò sí nǹkan tá a lè ṣe àní kí gbogbo ohun tó ń rí ìtàn kó ní bàbá gbàrà mi jẹ hmm. èmi ò gbọ́dọ̀ wálẹ̀. èèwọ̀ ah, ah, èèwọ̀ eh, eh, eh, ìwọ wà ní níbo làwọ wà wá. ẹ̀bùn àti ètùtù ló máa ṣẹlẹ̀ rẹ ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ orúkọ mi ni pásítọ̀ Paul abẹ́mọ̀ ni hmm. ìránṣẹ́ Ọlọ́run alàyè ni mí Ọlọ́run ló pè mí iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe abẹ́rẹ́ mi àti lọ́kọ́ mi kò tó dé. Hmm. kò yé ìtọ́ ọmọ àdìmọ̀ tóbi ọmọ aṣíwá tó pè é dágbọ́n fà á fún ẹ̀yin là ń ké sí. ọmọ ọ̀pọ̀ fún yẹn dágbọ́n fà á lẹ́. èyí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ kì í lọ́mọ gbé lékè ìgbẹ́ ọmọ gbé ìgbẹ́gi ìgbẹ́ni kò yí gbé. ó ti ẹ mọ̀ ẹ̀yọ̀ ẹ mọ̀ ẹ̀yọ̀ ẹ mọ̀ ẹ̀yọ̀. láti bá pásítọ̀ paul sọ̀rọ̀ ní òní mo ń lọ sí ìlú èkó láti lọ rí pásítọ̀ paul. a jẹ́ wípé ọ̀dọ̀ pásítọ̀ paul nàǹtí gbé mi lọ. dadi dadi. yes ẹ wọlé. ẹ káàsán sá ẹ káàsán o ẹ sá ẹ jókòó. rárá sá ọ̀rọ̀ mi ò pọ̀ mo jẹ́ kan lára àwọn tí wọ́n wá síbi ìsọjí tí ẹ ṣe ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ẹ fi gbé onísọjí wá láti ìlú èkó. Ah, bẹ́ẹ̀ ni pásítọ̀ paul. bẹ́ẹ̀ ni àdírẹ́sì wọn gangan ni mo wá gbà. ẹ jókòó ẹ tẹ jókòó. kò nílò. kò dáa ó wá yẹ kẹ́ ẹ sọ fún mi tẹ́lẹ̀ mi ò kàn dédé lè fún yín ní àdírẹ́sì wọn nígbà tí wọn ò mọ̀ yín tì tẹ́lẹ̀ Yorùbá sì lọ wọ́n bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ àbí. Hmm, kọ́mọ̀ bá a sí náà ni a kàn fẹ́ rí yan fún àwọn ọ̀rọ̀ kan ni. Hmm, ẹ jókòó. kò nílò. mo ní ẹ jókòó. ẹ sì lè máa fi àṣẹ láti fi bá mi sọ̀rọ̀ mo ní ẹ fún mi ní àdírẹ́sì wọn lórúkọ jésù. mo ní ẹ jókòó. mo ní ẹ fún mi ní àdírẹ́sì wọn lórúkọ jésù. Ah. àdírẹ́sì wọn lẹ ń fẹ́. bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ìyẹn ọlọ́pàá. ẹ pẹ̀lẹ́ sà. ṣóòrùn yóò pọ̀ jù báyìí. ẹ ṣe. ẹ pẹ̀lẹ́. Um, a ti ń trail yín for a while now. ẹ ń trail mi. bẹ́ẹ̀ni sà. ẹ mọlé mi ni. ẹ má ẹ má worry. okay for your information sir you are under arrest. èmi àbáwọn ọmọ. ẹyin. Mario wọn mà lọ fẹ́ arrest Pastor Paul. wọn ṣeré ni eré ọmọdé. ṣé ẹ gbádùn abẹ́rẹ́ mi àti lọ́kọ́nà kò tó de ẹ̀ẹ́mẹ́tẹ̀ ń bá ṣe ni èmi Pastor Yege lè fi arrest rẹ̀ ẹ bá mi lọ́dọ̀ yín a máa tó débẹ̀ ire o. ọ̀rẹ́ sọ wípé èèyàn Ọlọ́run ni ẹni tí ọmọ yín lọ bá náà. rárá o àwọn ìránṣẹ́ tí fi Ọlọ́run bojú ni kì í ṣe. ẹ má bẹ̀rù èmi náà ni ìpè Elijah wà lórí mi abẹ́ẹ̀rí bí mo ṣe ń fi kẹ̀kẹ́ Elijah rìn káàkiri bẹ́ẹ̀ ni wọ́n lè wá mi ṣé kò sí. ẹni tẹ́ ní kí wọ́n lọ ààrẹ sí náà ó ní. ok ẹ jókòó. mi ò lè jókòó tó ti yẹ yín ní ìsìn. àwọn ọlọ́pàá tí wọ́n wá ààrẹ sí ni wọ́n ṣáwọn wèrè méjì yẹn wọ́n ti já wọn jùlẹ̀ wọn ò tó mi mú bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ ni mo fi débí wọ́n máa tó bá wa wọ́n lè wá mi kí lẹ fẹ́ fi mi ṣe kí lẹ fẹ́ kí n ṣe fún yín. <coughs> okay um, um, um, bàbá yìí okay. ni wọ́n mú ẹjọ́ wá sọ́dọ̀ wa pé. Okay ọmọ àwọn ó dágbére ọ̀dọ̀ yín um, ṣùgbọ́n létàlétà àwọn ọ̀dẹ̀ rí ǹjẹ́ ẹ mọ ọmọ wọn. gbémi nìyẹn. bẹ́ẹ̀ ni gbémi ni ṣé lóòótọ́ ni gbémi wá sọ́dọ̀ yín ní on the sixteenth of August. bẹ́ẹ̀ mo mọ̀ ọmọ yẹn bàjẹ́ gan-an ó wá sọ́dọ̀ mi ó lóun ní the mentoring ó ní ẹ̀mí mímọ́ ló darí òun wá sí ọ̀dọ̀ mi ah! kí n dẹ̀ bá ṣeré díẹ̀ ó fún mi fọ́tí kò sọ̀rọ̀ tí ò sọ fún mi tán ẹ̀kọ́ ọmọ yín bó ṣe ń bá àgbà sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ yín bó ṣe ń bá àgbà wí ó bàjẹ́ gan mo lè kọ́ lẹ́kọ̀ọ́. ok kí ló wá ṣẹlẹ̀. mo pa ni. Ah! mo fún níbọn kàwkàw ìbọn tí mo fún rèé ẹ̀yin náà lè jẹ́ nínú ẹ̀. ọlọ́pàá fún níbọn kú. ọlọ́pàá ṣé ń gbọ́ ó pa mí lọ́mọ tó tó ń halẹ̀ ṣé ń gbọ́. bàbá ẹ ní sùúrù ẹ ní sùúrù àgọ́ ọlọ́pàá lè wà my friend báwo ló wá ṣe ṣẹlẹ̀ tí wọ́n padà rí òkú ọmọ yẹn ní Ilé-Ifẹ̀ èmi náà ni mo ní kán gbé òkú ẹ̀ ránṣẹ́ sílé mo mọ̀ pọ́mọ Ifẹ̀ ni mo ní kán gbé síwájú OAU gate kán gbé sábẹ̀ sábọ̀ kí wọ́n lè tètè rí kán lè sìn àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni rùn lọ àkórè ni mo ṣe wọ́n. Um, actually actually mi ò irú eléyìí lọ what a confidence what an effort! bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ni ẹ ti mọ̀ pé pásítọ̀ Paul ni mí ọlọ́run ló pè mí ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ ìyanu lára àwọn iṣẹ́ ìyanu ayọ̀ tí mo máa ń ṣe nìyẹn ṣó ti yẹ yín sìn kí lè fẹ́ ṣe sí abẹ́rẹ́ mi àti lọ́kọ́lọ́kọ́ tó dé kí ló tó kù. you are under arrest. bàbá ẹ̀ ló wà under arrest. Ah, kì í ṣerú àwa yòómẹ́ tó ń bá ṣe ni ó yẹ kó ti mọ̀ mí àtònímọ̀ ni yẹ kó tó àtànámà náà wọ́n dá mi mọ̀ lẹ́kọ̀ọ́ ó mà tiẹ̀ gan èmi ni kò yí ẹ̀ṣọ́ máa fàyà gbọ́ta ikọ̀ yí ẹ̀ṣọ́ máa gbọ̀yìnà aṣíjú agbópìrì dàgbà ọ̀fà ọ̀fà ọmọ àpọ̀ fún yọ̀yọ̀yọ̀ dábọ̀ ọ̀fà lẹ̀ ikọ̀ yí ẹ̀ṣẹ̀ lẹ́rù fìsànfìsàn ọmọ gbẹ́lẹ́gbẹ́gbẹ́ ọmọ gbẹ́dùgbẹ́gì ikọ̀ yí ẹ̀ṣọ́ fẹ̀yìn gbọ́ta èmi lọmọ ikùn yín ẹ̀sọ́ máa fàyà gbọ́ta. afẹ́fẹ́ ayé o ẹ gbé mi ìrìn àjò ọ̀fẹ́. mo sì fẹ́ sọ fún yín o mo sì fẹ́ sọ fún yín o ṣọ́ọ̀ṣà ṣá bá ṣe fẹ́ bàbá yẹn bò náà bá ṣe fẹ́ àrẹ́sì ẹni o. ó ṣe kí ni. ó pòórá ṣá. kí ló ń wò tó fi pòórá kí ló lè tẹ jẹ́ kó pòórá. ọlọ́pàá bó o ló ṣe pòórá mẹ́yìn náà lọ́wọ́. ah o ti débi o ti débi. bàbá yẹn gbórógbó sa ìgbẹ́ni tó ti fún aládìrẹ́sẹ̀ tó ń lágbára pé ká lọ arrest ẹ sá. gbogbo ọ̀rọ̀ kan làgbàlagbà máa ń sọ. kí ló sọ ń sìn tiẹ̀. ẹnì kan ti fún wa ní àdírẹ́sì yẹn tó ń lágbára pé ká lọ arrest ẹ sá. ah ìyẹn ni kẹ́ lọ ṣe ń sìn ẹ lọ ṣe yẹn ń sìn sìn sìn be fast about it. shut up. good luck good luck ẹlẹ́dàá yá sìn yín lọ a máa ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ máa mọ̀ pé ẹ bá àwọn ọlọ́pàá kan pàdé tí wọ́n mọṣẹ́ wọn níṣẹ́. ọ̀dà ọ̀dà. ẹ fọkàn yín balẹ̀ ọ̀dà ọ̀dà. ẹ nílò láti máa rojọ́ káàkiri mọ́. ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o sẹ́rí kójúmọ́ ire ni. ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ ire ni ojúmọ́ re ni o sẹ́rí pójúmọ́ re ni ojúmọ́ re ni o ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni. ẹ káàárọ̀ o. ah ẹ káàárọ̀ o ṣé kò sí nǹkan kan o. ah kò sí ẹ jọ abèrè babalágbára kan ni. bẹ́ẹ̀ ni tí orúkọ wọn jẹ́ Kúlúsọ. ah bàbá mi nù ọkùnrin mẹ́ta àbọ̀ ah bàbá mi lẹ́ ń bá mi o bá mi o ẹ kú kalẹ̀ o bolo ti rálejò àwọn ọlọ́pàá kọ́ rè. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ni wọ́n wọ́n láwọn ń béèrè yín. èmi ẹgbẹ́ ajáńjó la jáńjúru ẹgbẹ́ wọn lẹ́ ń béèrè mi ṣé ẹ fẹ́ sóògùn ni àbẹ́wá gbagbá. àbábá àbá tó gùn wá bẹ́ẹ̀ ni àṣìbáta gbára wa a nílò yín ní àgọ́ wa fún àwọn ìbéèrè ráńpẹ́ ní sà. èmi àbí mo ń lọ́ra ni ẹ fi àárẹ̀ sí èmi lẹ́mi ọ̀rọ̀ gbọ́dọ̀ gẹ̀yìn òun lọ́jà ọgbẹ́rì ìpínlẹ̀ balabolo gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kún oko lóko gírí oko. bá mi o bá mi o ẹgbẹ́ gbẹdẹgbẹdẹ yóò lù fún yín jó hmm. ẹ bá fi mí lẹ́yìn àyín ẹ má jẹ́ ń àgọ́ yín ẹ fi mí baba hmm? you are under arrest sir. ó ti dá yín mi o. bá mi o gbà mi wọ́n fi sọ́lé. bá mi o mo rí iná bá mi o. wọn ò fẹ́ pààyàn lónìí. Hmm. bọ́lọ́kọ yín wà. bàbá ìjà lọ fún wa mi rà ẹ ṣáájú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tójú ẹsẹ̀ mọ́lẹ̀ ikú pa yín ẹ ṣáájú ẹ ṣáájú ọ̀n bọ̀. báà mi ọkùnrin mẹ́ta bọ̀ aláya bíi àrà. ọkọ yìí ní ihun ó dáná sunlé mẹ́jọ lẹ́ẹ̀kan ṣoṣo ọkùnrin mẹ́ta bọ̀ báà mi o. ṣé òsì tẹ́ ẹgbẹ́ ń wá bí ẹ má bàa kókó mi ṣòfò torí mo ní pàdé pẹ̀lú àwọn ohun ìrọ̀lẹ́ òní ń tẹ́ bá fẹ́ sọ ni ẹ bá ń sọ. bàbá hmm? a rí i pé ẹ lẹ́bọ̀ lẹ́rù. tọ́pọ̀ gan ọ̀tọ̀ lẹ́bọ̀ sálú ayé ọ̀tọ̀ lẹ́bọ̀ tọ̀run ọ̀tọ̀ nítorí àpáta ọ̀tọ̀ ń ti sálẹ̀ odò mo lẹ́bọ̀ lẹ́rù tọ́pọ̀ gan. ìyẹn kọ́ ni mo bá yín sọ mhm. jẹ́ mọ ẹnìkan tó jẹ́ Paul tó pera ní òjíṣẹ́ Ọlọ́run. Pọ́ọ̀lù ọkùnrin mẹ́ta ẹni à ń tí ìgbẹ́ dín tira rè ojú ọ̀nà àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́ni ká sọ pé arẹ́rin kò pẹ́rẹ́ lójú sọ́lọ́ nìkan òjíṣẹ́ ọlọ́run ni tó sì màgbà bá jẹun. ìjẹ́ mọ̀ pé àpàyàn ni ìjẹ́ mọ̀ púpa ọmọbìnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. <laughs> pọ́ọ̀lù ọmọ burúkú olórí kunkun kọ̀ráyé òsì. ọ̀páyàndùgbà lẹ ti mọ́ ìlọ ìbọn ní kankankan kí wàá lẹ fẹ́ ṣe o. well a ti lọ arrest ẹ ó débi ṣùgbọ́n ó pòórá wájú wa gbàtà wa gbọ́ pé ẹ̀yin ni bàbá àṣàlẹ̀ la ṣe ní kán wa gbé yín wá. <laughs> olórí burúkú ni yín. ta ni. ẹ̀yin méjèèjì lẹ́nu wá àrẹ́sì èmi. yín olódòdó ọ̀tẹ́sẹ̀ méjì bọ́lá wọn fàyẹ lúkìlù gbẹ̀sẹ̀kọ́dọ̀ owó bèrè méjì ọ̀kan lórí ọgbà táwọn bọ́lá máa fi ṣe lọ́ọ̀dí èmi ọyẹ kọ́ jẹ̀gbádùn àwọn èmi kọ́ ni wọ́n fún ọ ọmọọṣẹ́ rẹ tó fún ọ náà rí. and you was very stupid for saying that báwo ni a ti gbàgbà mi létí. lẹ́mi. yes. ẹ ẹ̀rọ dẹ̀ ọ̀dà náà kò sí yọ̀nù. asátára asátára anìtára anìtára ọ̀sọ̀rọ̀rọ̀ lólùfẹ́ adébọ̀sọ tó lọ́wọ́ ṣàjò omi wọn ni ọba ṣàjò omi ìgbẹ́ ní ọmọ ọgbẹ́ ẹrù ní ọmọ ọrù wò mí gba létí. yes sir. ó gbá mi létí bẹ́ẹ̀ ni ọ̀gá kódà àdúgbò ayé ẹ̀kọ́ sí wọn bí ya ẹ wọn àbí kí ló mú ẹ ganan kí nìkan ti mú ẹ. ọ̀rọ̀ àwọn wèrè. Ah! àbí àbí nǹkan mú ẹ nìyẹn ah tóbi kí ló ṣẹlẹ̀ ah. Baba yẹn Baba, bàbá wo. bàbá tẹ́ lọ arrest. ọ̀dọ̀ yín náà la fi wọ́n lẹ̀ sí pẹ̀lú tóbi. search for him get him. okay sir. anywhere tó bá wọ ẹ ẹ ẹ fish out. okay sir. now now now do that ìwọ gbá mi létí ah. iṣẹ́ said, lọ́wọ́ ẹ. o gbá etí mi o gbá etí mi o yà máa gbá ara ẹ létí máa gbà lọ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ lẹ́nu. Mario Mario ọmọ dáadáa. ah boss of all boss ọ̀gá mi ńlá ìwọ pọ̀ àná tí ẹ ń flow lẹ́rú ẹ à ń gbúrú ẹ ìwọ nìkan ní ní rere tán ìwọ nìkan ṣe wòlíì tó á lè ọ̀gá. dá dúró ń bẹ̀ Mario èmi nìkan tán èmi nìkan ló ní àwọn oríyè yìí ah, mo pọ̀ gan nìyẹn o. bẹ́ẹ̀ni ọ̀gá mi ẹ̀yin pọ̀ mo rẹ nífẹ̀ẹ́ yín pẹ̀lú gbogbo ọkàn mi ọ̀gá mi. ó pọ̀ tó bá ń gbọ́ ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ mario mario. ọ̀gá mi. nínú ìwé matthew fifteen ẹsẹ̀ kẹjọ ó ní àwọn ènìyàn wọ̀nyí àwọn ènìyàn wọ̀nyí wọ́n fi ẹnu wọn lásán bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà rere sí mi èmi gangan ni Pastor Paul Mario ọlọ́run ló pè mí ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí. ọ̀gá kò yé mi mọ́ ènìyàn lènìyàn máa jẹ́ kí sì lásán ni Judas tó fi da Jésù ọ̀gá ní sùúrù kí sì tó jẹ́ wípé ó ní àwọn ènìyàn méjì tó bá fẹ́ràn ara wọn fi ń fi ìfẹ́ hàn síra wọn. Mario ìfẹ́ àti ọ̀rọ̀ oríyìn lásán sí ènìyàn ah, asán ni ikú ni. Ga ojú yín ti yí padà. Ó yẹ kó yí padà Mario. Ó mẹ́tò ń bá ṣe ni. Kí ló fi mí pè náà? Ṣé o mọ̀ mí ni Mario? Àtọ̀nímù ni. Ó yẹ kó tó àtàwọn mánu náà. Ìwọ, ìwọ Mario ó wá lọ ń dúnkòkò ńlẹ̀ díẹ̀ àpò pọ̀ bí wọ́n ṣe máa mú èmi balẹ̀ èmi pásítọ̀ Paul ah! ọ̀gá mi lè ṣàlàyé. abẹ́rẹ́ mi àti lọ́kànnà kò tó dé. ọ̀gá mi lè ṣàlàyé mo lè ṣàlàyé. sábà ní òní ló máa mú mario ọ̀la náà máa ṣe mistake lọ́ka àwa ti rìn jìnnà. a jẹ báíbù gbogbo ẹ̀ la jẹ papọ̀ mo jẹwé mo jẹ gbogbo mo ti jẹ fún akíní tí wọ́n ní mi ò ní jí àmárí òun jẹ ewé tẹ̀tẹ̀ mo jẹ ewé tẹ̀tẹ̀ nínú igbó kìjìkìjì wọ́n ní mi ò ní tẹ́ wọ́n ní ẹni tó bá bá mi wí má bàjá mario. ọ̀gá ọ̀gá ọ̀gá ìkànnì spain mo lè ṣàlàyé ọ̀gá mo lè ṣàlàyé. tó bá ti dán ọ̀rọ̀ rí nígbà tó bá dé ọ̀dọ̀ wọn tó bá ń gbọ́ ìlú mi ní Jerusalem ìlú mi ní Jerusalem Mario kọrin ìlú mi ní Jerusalem ó parí ẹ̀ ó ti tún tán láti débẹ̀. ọmọ àlè omi tó ń bá ṣe ni ẹ ti pẹ́ jù máa rán yín lọ Jerusalem ẹgbẹ́ e. kálábá ní kẹ́ gbé òkú ẹ̀ sí national museum tó wà ní dúkìá town ibẹ̀ ní kẹjù sí kó lè tètè dénú papers ẹ gbé. ó ń bèmí ta mario ó ní bóyá lòun máa délé bí lòun fẹ́ kú sí lọ kú sí Jerusalem èmi gangan ni Pastor Paul ọlọ́run ló pè mí and one is a counterfeit. ẹ̀yin ọ̀sán ọ̀lẹ́ ẹ̀yin àjẹ́ ọ̀nà gbogbo àmì tá à ń fún mi náà ni mò ń rí kúrú sọ abẹ isọ ọmọdé òní mẹ́kọ́jọ́ mọ́ra lọ́wọ́ ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ ṣàánú mi gbogbo ariwo ọmọ yìí ń wọ̀n létí wọn lè sùn wọn lè wó bọ́ọ̀lù wàhálà wà ọmọ tó pa agbára rẹ ti lọlẹ̀ bẹ́ẹ̀ lòun sì ń pariwo hàn yín ọmọdọ̀ àgbà ni kò yẹ kó pa. mo ló yẹ kí n pa bẹ́ẹ̀ ni ó di dandan kí n pa n tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ mo pa ọmọ yẹn bẹ́ẹ̀ ni. paul àní ọmọ mọ̀lẹ́rì sí mọ́ èmi mo rọ́ lágbá. wo wá wo mo ti kúrò níbi tó fi mí sí má tún sọ bẹ́ẹ̀ mọ́ láyéláyé ìwọ bá wọn. mo ti rìn títí títí mo délùú àwọn ẹlẹ́yẹ ológìní tí ń ṣèrànṣẹ́ àwọn àgbà ó kó ló sọ. sinmi sinmi sinmi. ooo oh, sọ wá bẹ́ẹ̀ bá ń jà ni. Ah, tó bá gbọ́ mi ìjà kàmí kò sí yòó máa bá ẹ jà. Ah. kí ló sọ máa bá ẹ fà máa bá ẹ nà tán bí owó. ooo oh, ó ti wá dà ẹyọ sọ ayé o eré mo rà àká mo rà ìbísí ọ̀rọ̀ mo rà ọ̀sọ̀ ọ̀fọ̀ mo rà sinmi ọlọgbà yín etí fà ọ̀fà etí fà ọ̀fà etí fà ọ̀pà etí fà ọ̀pà ẹlọmọ yẹn nàmọ kọ wọlọ kàkà kàkẹ́ bọ kàkàlẹ́ bẹ́ẹ̀ ká ìkúlẹ̀ já ká àtẹnudí àtẹnudí ọba dẹwò wọ́n àtẹnu ká. ilẹ̀ níbo níbo mo dákadà ọdọọdún ni ọ̀gẹ̀dẹ̀ ń ṣòfò ọmọ ẹdun àrá ò ní balẹ̀ kó má mú jẹ. ọ̀sẹ̀ ìwọ̀ ọlọ́sùn òwúrin bójú títí pọ́kẹ́gbẹ́rin bẹ̀dọ̀ pàǹpà erin mọ̀ra àkàmọ̀ra ebi tí ọ̀rọ̀ mọ̀ra ọ̀sùn ọ̀fọ̀ mọ̀ra sinmi alágbọ̀n yẹn ti fà ọ̀fà etí fà ọ̀fà etí fà ọ̀fà ó yá ilẹ̀. ewé jẹ́. ah ta ni sọ ọ̀dà mọ̀ sọ orí rí sọ òkò mi rí ọ̀dà lójú ọ̀mẹ́ ní mọ́jẹ́ èmi bá tutù lẹ́yìn ọ̀gbọ́nà nú ta ní ọ́ jẹ́wọ́ làdẹ́ fún mi. <laughs> ẹ̀wọ̀n ń jẹ́ ni mí débi ológun ẹrú mo dé towó towó mo dé tẹrùtẹrù bẹ́ẹ̀ ni ẹ̀sà ògbìnlẹ̀ mi ń jẹ́ ọmọ ológun ju ọmọ aríké yìí ọmọ aríké láyẹ ká ọmọ pé kí bí ẹni tó ń pọnmọ ẹ̀sà pé mo bò dé mi sàkárì kan jẹ ọmọ bàtà ló jẹ́ lòpin bàjẹ́ ọmọ ọ̀làjú ọ̀wọ́ sọ gẹ̀rẹ́gẹ̀ bó rọ́bó pa aṣọ ọgbọ̀n ọ̀rọ̀ fọ́nà mi bọ̀ bẹ́ẹ̀ ni èmi ni. padà ọ̀tá gbọ́lé ní gbọ́lé Oh. Oh, ọ̀nà bẹ́ẹ̀ kẹ̀kẹ́ mẹ́yẹ̀ ó dẹ́kun ọ̀hún mi náà tọ́lọ́hún wọn dẹkù wọ́n ní ọmọ dẹ́kun wọ́n nítorí kí ni ó ní àwọn ọmọ adẹ̀rín ní bọ lọ́dọ̀ lọ́nà ọmọ eku ni wọ́n ń pa ọ̀tá ọyá sinmi sinmi pé pé ìwọ ìyá mi ò gbèrò wọn ní ah. wọn ní ni kún ẹ̀yin ìyá ìyá ọ̀sọ̀rọ̀ mọ̀nìkà àpẹẹrẹ máa gún olókìkí òru ògì lọ́sẹ̀ ìyàtí náà ní kìrì káàkiri wọn ní ogero máa gbẹ ah, máa gbẹ ọsẹ wọ kẹjẹrì ó gbẹ ọsẹ wọ kẹjẹrì ó gbẹ kúlùsọ ilẹ̀ kúlùsọ gbẹrẹ gbẹrẹ gbẹrẹ sọ. níbọnú níbọnú níbọnú. sọ wá dáa káyọ̀ máa jẹ̀ fún kọ́ máa jẹ̀ fún ara wọn ah, ibi omi mi tí ò sí mẹ́ẹ̀ mo rìn títí mo délu àwọn ẹlẹyẹ ológìní mi nìjọ tí ń ṣèránṣẹ́ àwọn àgbà bẹ́ẹ̀ ni awo ọ̀gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánù bẹ́ẹ̀ ni. Pọ́ọ̀lù Pọ́ọ̀lù hmm. ó ti rìn lóòótọ́ o bí babaláwo bá ríra wọn wọn àṣẹrù kẹrẹ bá yẹ̀ntúrú yẹ̀ntúrú wọn àfọwọ́ lùwọ́ ńpọ́pọ́ ńpọ́pọ́. wọ́n nílùú méjì bá ríra wọn hmm. wọn á kó lù wọn ayọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìmí ọkùnrin mẹ́ta Hmm. àjànàkú kọjá mórí nǹkan fi rè tàbá rere kásọpà rere abẹ́rẹ́ mi àti lọ́kànnà kò tó dé. bẹ́ẹ̀ni kúlùsọ hmm. kí ni ṣíṣe. ètùtù ni ó ọmọkùnrin kékeré náà lálò láti tó májẹ̀mú agbára rẹ̀ ṣe àti láti paná ẹ̀sán ọmọbìnrin tó pa òun. kò burú ó di ṣíṣe. bẹ́ẹ̀ni ọlọ́run mi olùgbèjà mi mò ń dúró mò ń dúró gbèjàmíjà gbèjàmíjà lọ́wọ́ alágbára tó yọ ayé mi lẹ́nu gbèjàmíjà má jẹ́ kójú ó tì mí ojú ò gbọ́dọ̀ tì mí láyé yìí gbèjàmíjà mi ò lẹ́nìkan ṣùgbọ́n mo lé ìgbẹ́kẹ̀lé nínú ìwọ Ọlọ́run kí ẹni tó ṣe irú eléyìí kó má ní lọ́kàn tàbí kó má ní lérò wípé òun ni Ọlọ́run mo mọ̀ pé wọ́n ní ọlọ́run gbèjàmíjà gbèjàmíjà ojú ọ̀gbọ́dọ̀ tì mí má jẹ́ kójú ó tì mí gbèjàmíjà má wò mí níran má wò ìdílé mi níran ọlọ́run mi ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ̀ Hello, my pastor. Hello, Pastor Tunde. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo ní kí n kí n pé ó tó ọjọ́ mẹ́ta ni. Báwo ni ministry? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ministry. Ministry kẹ̀ ṣé ministry lẹ̀ ń dárúkọ báwọn? Kò sí nǹkan kan mọ́. Bíi ti báwo? Ṣé bí mo ti sọ fún yín pé kẹ́ ẹ gbé igbá májẹ̀mú kejì ni? Kí n tún gbilẹ̀ sí àbí? mi ò ṣe mọ́ o ìjọ ti túká ìyàwó ti kú. bẹ́ẹ̀ bá wa gbígbá májẹ̀mú kejì yẹn ẹ wá ya wèrè náà ni wèrè ni ó gbẹ̀yìn ẹ o. kó tó di pé mi ò ní mọ nǹkan tí mò ń ṣe mọ́ ó sàn kí n ya wèrè mo ti fayé mi fún Jésù. ẹ ṣé wèrè yẹn ló wá pé ẹ̀yin odidi ìránṣẹ́ Ọlọ́run ẹ dàbí eégún ẹlẹ́rù tí ó mú wọn ara ẹ. kí ni èmi odidi ìránṣẹ́ ọlọ́run ń wá sọ́dọ̀ ògbóni tẹ́lẹ̀ kí ni èmi odidi ìránṣẹ́ ọlọ́run fi gbogbo ọ̀nà wá owó tẹ́lẹ̀. Ah, ah, ah, ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn eléyìí ó ti tán. ẹ ti ẹ̀gbọ́n náà pásítọ̀ Túndé ẹ ti gbé oríṣiríṣi gbà ìyàwó yín ti lọ ọmọ ti lọ ìgbà májẹ̀mú wo olókùn tẹ́ ẹ ti fẹ́ gbé báyìí èmi ti bá a dé igba májẹ̀mú kẹfà. ha pásítọ̀ Túndé ṣé ẹ ò mọ̀ wípé igba májẹ̀mú á padà béèrè fún ẹ̀mí yín ẹ̀mí èèyàn gangan ni èso fẹ́ gbà ó kàn ń mu díẹ̀díẹ̀ ni o. ah láyéláyé ẹ̀mí tèmi ò lè bọ́sì kò lè béèrè ẹ̀mí mi nǹkan tí mo bá béèrè náà ló ń ṣe fún mi. ó dáa mo dúpẹ́ o ẹ ṣé o. Hmm ṣùgbọ́n èmi ò ṣe mọ́ gbogbo ohun tó bá wò ó ṣẹlẹ̀ nínú ayé kò ṣẹlẹ̀ tèmi sáà ti dán. Ah. ọlọ́run kó súre fún yín ẹ̀mí inú àwọn wòlíì kó wà pẹ̀lú yín agbára olódùmarè kó dì yín mú lórúkọ jésù àánú kó wá ayé yín rí kẹ́ ẹ rí àánú gbà mo ní kẹ́ ẹ rí àánú gbà mo ní kẹ́ àánú gbà jésù kristi olúwa wa. àmín. ẹ kò sí wàhálà màá tún máa pè yín màá tún máa pè yín ó dáa. díẹ̀ ẹ kúlé. ẹ káàbọ̀. wàhálà wà o wàhálà gidi ni kódà mi ò mọ bí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ fún yín pé wàhálà wà. kí ló ṣẹlẹ̀. kọ́lọ́ má jẹ̀mú kóyà má sùn ni kóyà má jẹ́ torí wàhálà gidi lélẹ́yìí ǹjẹ́ bẹ́ẹ̀ gbàgbọ́ pé ìgbà tí mo máa dé school Daniel mi ò rí Daniel o ah. mo dẹ̀ sí báàgì oúnjẹ kò jẹ oúnjẹ rárá rárá ni mo dẹ̀ ti bèrè káàkiri wọ́n ní pé ojú wọn ni gbogbo wọn ṣe lọlé kí ló wá ṣẹlẹ̀ tí Daniel wá sí ní school. Ah, hmm, Daniel ṣé báàgì oúnjẹ nìkan ló wá rí o ò tún rí ah, school bag ẹ náà ni. mi ò rí school bag ẹ o mi ò rí mi ò rí ẹnì kankan tó jọ mọ́ ọmọ mi rárá mi mọ̀ kọ́ta fẹ́ ṣe kó má dẹ̀ jẹ́ pé ọmọ yìí ti ń lọlé ọ̀rẹ́ o. rárá rárá Ah, Daniel ò lè lọlé ọ̀rẹ́ mo mọ ọmọ tí mo bí tó bá ti lè kúrò ní skul ilé mi bàbá ẹ̀ ló ń Ah, kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. ó sú mi o ó sú mi. ẹ wò ó díẹ̀ ẹ yẹ jẹ́ ká lọ fi tó àwọn ọlọ́pàá létí kó tó di kó máa yíwọ́. ọlọ́pàá. bẹ́ẹ̀ ni o. láì tí ì fi tó ọlọ́run létí ó dìgbà tá a bá fi tó ọlọ́run létí tí ọlọ́run ní ó wàá sọ fún wa bóyá ká fi tó ọlọ́pàá létí ọlọ́run má jẹ̀mú. kò ló sọ ohun tí mo bá ṣe tì ajépele gangan ló ń gbé má fàsìkò ṣòfò bẹ̀rẹ̀ tuntun ní kíákíá. Um, èmi náà máa tó dé ọ̀dọ̀ yín láìpẹ́ láì jìnnà. <laughs> ẹ̀yin ọmọ ìjọ mi ẹ máa kó iṣẹ́ takuntakun wọ́n ní iṣẹ́ tẹ́ gbé lọ wọ́n ló dáa gan. pásítọ̀ ẹ̀yin náà lè kọ́ wa ọwọ́ yín lálẹ́ ti bá sa. pásítọ̀ Paul ni mí ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run ló pè mí. ẹ kú iṣẹ́ olúwa bàbá ọlọ́run á máa san agbára dọ̀tun. agbára máa dọ̀tun ti di dandan. ó di dandan. ẹ kú iṣẹ́. ẹni tó pa mí lọ́mọ báwọn jẹ olúwa kó gbé jàmíjà. ẹni tó ṣe ó ti ẹ̀ fojú hàn ṣùgbọ́n náà gbéraga ló ti ń halẹ̀ àfi bí ẹni tọ́lọ́run ò lè mú eléwo lọ́lọ́run ò sì lè mú kò sí alẹ́ òjò lọ kò sí ẹni tẹ́ òjò lọ kò sí. talẹ̀ òjò lọ ọlọ́run mi talẹ̀ òjò lọ ah talẹ̀ òjò lọ ọlọ́run mi talẹ̀ òjò lọ ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run talẹ̀ òjò òwúrọ̀ talẹ̀ òwúrọ̀ ọlọ́run mi talẹ̀ òwúrọ̀. ah ọlọ́run má jẹ̀mú gbogbo ibi tí ọmọ mi bá wà olúwa bá mi dáàbò rẹ bò olúwa bá mi gbé sínú ibú agbára rẹ ẹ̀mí inú àwọn wòlíì ẹ bá mi gbé ọmọ mi sínú ibú agbára rẹ ọlọ́run ninety ọlọ́run bàbá mi ayọ̀ babalọ́lá ẹ bá mi gbé ọmọ mi wọ̀ sínú ibú agbára jésù ẹ bá mi gbé ọmọ mi wọ̀. mo nígbàgbọ́ pé ẹ sinimá àgbéléwò yìí tẹ̀síṣẹ́ wò tán yìí sinimá yóò parí síbí ó sì ń tẹ̀síwájú tó bá dọjọ́ sunday tó ń bọ̀ ẹ tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí bákan náà láti bí ìlà ó ti bẹ̀rẹ̀ ẹja wò. ó àwẹ̀ gbé gbogbo ẹnu rẹ sọ́hun o wọ́n sọ ọ́ dakúrẹ̀tẹ̀. ó ká sọ ìwé dakúrẹ̀tẹ̀ tó bá ti lè sọ jésù di akó rẹ mo gbà ẹ ò tí ì mọ àgbákò tiẹ ẹ ti kàgbákò èmi tí ẹ gbé yìí ní ẹ fi ṣe àṣeyọ ìrà ẹ ti gbẹ tó jù. ẹ bá mi wá oúnjẹ fún tẹ bá rí bí ẹ̀bà tó gbóná tó bá ṣe àmàlà náà ni pẹ̀lú àbùlà ẹ bá rí ẹja kíká ẹ wá ẹ lè wá ìwé tẹ bá rí ṣáàkì àwọn ṣàkì abọ́ọ̀dì ẹ bá mi kó gbogbo ẹ̀ pọ̀ fún yóò jẹ́ kò fẹ́ràn rẹ̀ sí kò fẹ́ràn rẹ̀ sí ẹ ṣùgbọ́n tẹ bá rí àwọn òkèlè tó gbóná àwọn òkèlè tó gbóná àwọn ni mo ń jẹ ẹ bá mi kó fún kó jẹ ẹ sì lè fi májèlé yín náà sí o gbogbo rẹ̀ náà jíjẹ náà ni. ẹran ètùtù ń béèrè oúnjẹ lọ́wọ́ mi kí ni wọ́n á sọ oúnjẹ tí ó jẹ ṣé òun ò ti ṣàlejò bàbá yìí ṣé òun ò ti ṣàlejò bàbá yìí. wọn ò ní pẹ́ bèrè tó èmi kàn ní kí n pè ní kí ọkàn yín lè balẹ̀ mo fẹ́ bá wọn ṣeré ọwọ́ díẹ̀ ó pẹ́ tí mo ti ń wá ìwé àsìkò báyìí. pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Paul yìí o ó pẹ́ bóyá ó ṣe ó máa Paul gẹ́gẹ́ Minister, òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀ sí Paul o ó pẹ́ bóyá ẹ ó máa rí. o wọ́n ti kú ọlọ́run ò mọ̀ wọ́n ọlọ́run ò mọ̀ wọ́n o ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra. pásítọ̀ ń bọ̀ gẹ́gẹ́ bí mínísítà òṣìkà tó fọlọ́run kojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o ó pẹ́ bóyá o ẹ ó máa rí pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o ó pẹ́ bóyá ṣe ó máa rí. òpin ayé dé bí òpin ayé bá dé oríṣiríṣi láwọn máa rí o ohun tí ò ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù eke ayédèrú ìran ni ayé tá a wà yìí ó ń lòpin lọ́jọ́ kan. pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Paul o ó pẹ́ bóyá ó ṣe ó máa rí pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá. pọ́lì o It solves the magic finger.